بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم نعم، تجي ذكرت من أصول الحجة عندما تعطي nípa ìrun pípé ojúṣe àwa tí a bá gbọ́ sí dáadáa ní wọn ni ká máa wí ní ti dáadáa ní ìgbàgbọ́ ojúṣe ọlọ́run sọ́lá sọ́lá sọ́lá pé ìdá sọ́lá àti ọmọ ìdá ọkọ̀ọ́lù ní ìlànà ẹ̀kọ́lù àgbẹ̀. tẹ́ bá gbọ́ ọ̀run pípé ẹ máa sọ ohun tí dáadáa ní sọ̀rọ̀. في حي على الصلاة حي على الفلاح إذا لم يصل لا حول ولا قوة إلا بالله كيف إلا بالله العلي العظيم ها قال حي على الصلاة يصل لا حول ولا قوة إلا بالله فما إليك حي على الصلاة كذلك إذا صفوا لنا إذا ما بلغتم الصلاة وضع الصلاة خير من النوم صلاة قائمة آت محمدا وسيلا إن فلا وابعثه مقاما محمودا الذي وعدت بلا قريس كذبين وعيوك عليك يسن وعلى في خيمة كمان دالك ọwọ́ àgbà yìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ wí gbólóhùn yẹn nígbà tí dáadáa ti bá pẹ́ wọn sáà. فإذا حل بشفاعتي له يوم القيامة استقامت الله فضلت عند سماري نجاب يوم القيامة هل هو سماوي؟ ها؟ الذي وعدت إنك لا تخلف الميعاد حلت الشفاعة له يوم القيامة آه آه. في حديث لليل ọ̀nẹ́dì àti gbèsè eléyìí ládàjọ́ bẹ lórí ẹ̀ tó fi hàn pàpà gbọ́dọ̀ aṣáájú allah ilaha illallah tàbí lẹ́ẹ̀kan ibẹ̀ náà bá rí báyìí ọgbẹ́ ẹ̀sẹ̀ tó ti tẹ̀ sáájú ọlọ́mọ ọ̀rẹ́ ẹ̀ ọdẹ ìgbà wa mi sọ yìí pé irúfẹ́ ẹni gbogbo ẹ̀rọ nàìjíríà náà mẹ́jọ wọn á sùn fún pé kọ́tọ̀bí tó bá wù wọlé kọ́tọ̀bí tó bá wù kọ́tọ̀ wọlé eléyìí ni àwọn àgbà ilé ká sí nígbà tí wọ́n bá ti pọ̀ nǹkan kàdáàlì kàti kọ́ wọ́n bá ti pọ̀ ọmọ náà tòun tí bóun ṣe ń tún mọ̀ pé ìpèpè lásìkò òun ti ṣe kíni o ti súnmọ́ báyìí láti béèrè e dúró ìwọ tí dàda ní bá ń wí láàrin ìdí ìdìkọ́ ọmọ náà ti bá ń ńlá rẹ̀ lè ti kọ́ àti ṣe pé wọ́n á ti di àdìkọ́ wọn ti sọ̀la àwọn àárín àkọọmọ àlọrùwà àdáàmọ àkọsílẹ̀ ìrìnlẹ ni wọn ti wí gẹ́lẹ́ àwọn láwì náà tí wọn bá ní kọdí kọọmọ ti sọ láti àwọn náà wí kọdí kọọmọ ti sọ láti àwọn náà wí tòbí ṣe pàtàkì eléyìí ó ti dà wọn súnmọ́ tó ti kú mọ́ra lọ́wọ́ tàṣí láwùjọ àwọn yẹn lérò pé ohun tí dàda ní bá ẹwí níbi ìhun pípé nìkan ṣùgbọ́n bí ikọ́ ọmọkùnrin lẹ́nu ẹ̀dá kan ẹ̀dá kan náà jẹ́ kan lára àwọn ẹni tí ó jì sọ́nà yìí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك